Ìbàdàn. Fresh FM. Nìbàdàn làwà. ká má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kìlà bá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. àní ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. kí ló ń tà bá máa sọ. Sunday tó parí oṣù oṣù karùn-ún twenty twenty one. ohun tó dára ni láti máa yin olúwa ká dẹ̀ máa gbé orúkọ rẹ̀ ga nítorí pé ọlọ́run dára sí wa púpọ̀ àbí ìgbà wo la bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. tí ọlọ́run dẹ̀ ń tọ́jú wa tó ń ṣèkẹ́ wa tó ń pa wá mọ́ bí ẹyin ojú. ìrìn àjò tá a tún máa rìn lẹ́ni ó pọ̀. àlejò mi tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò látọ̀sẹ̀ tó kọjá Reverend Dr. Dio Adeleke wọ́n wà nínú stúdíò pẹ̀lú wa. àwọn náà ló máa gbàdúrà fún wa tá a fi máa bẹ̀rẹ̀ ìrìn àjò náà. ẹ jẹ́ ká gbàdúrà. orúkọ jésù ọlọ́run ayérayé ògo ni forúkọ hallelujah. ọba àwọn ọba agbé ọga torí pé ni ọlọ́run adúpẹ́ torí pé ẹ tún wà pẹ̀lú wa lónìí ẹ jẹ́ kó ṣeé ṣe láti wà ń bí bàbá gba ọpẹ́ wa. àmín. ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa láti rí ọjọ́ ìsinmi tó kàn nínú oṣù yìí gba ìyìn wa. àmín. ọlọ́run ìyanu ògo forúkọ yín. hallelujah. à ń lọ nínú ọ̀rọ̀ yìí olúwa máa bá wa lọ. àmín. gbogbo etí tí ó gbọ́ wa àtàwa tá ó sọ̀rọ̀ ọlọ́run níjọ́ kẹyìn kàwá yẹ o. àmín. a ó máa yìn yín. àmín. a ó máa gbé yín ga. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. jésù. níbi tí gbogbo agbára tó wà nìyẹn nínú orúkọ Jésù Kristi. mo kí ọ̀gá wa bàbá wa nínú Olúwa ara àwọn olólùfẹ́ ìkànnì yìí Reverend Edward Kẹ́hìndé Alábí edike ní àárín ọ̀sẹ̀ yìí ní bẹ́ẹ̀ de wọn èmi náà tún kí yín bí gbogbo àwọn ènìyàn bí wọ́n ṣe kí yín on the twenty fifth ní birthday wọn Baba òróró á pọ̀ sí oore ọ̀fẹ́ á pọ̀ sí àánú máa pọ̀ sí lórúkọ Jésù mo kí Olúfúnkẹ́ Òjó twenty eight of May ní birthday tiwọn bẹ́ẹ̀ ni mo kí Ṣẹ̀yẹ Ọ̀sán Ṣẹ̀yẹ Ọ̀sán èèyàn wa náà nìyẹn l'Amẹ́ríkà God bless you sir happy birthday èní ni birthday wọn Olúwatóyìn Adébíyí pé mọ́mí divine ọ̀la ni bẹ́ẹ̀dẹ̀ tiwọn gbogbo yín mi lè má kí iyebíye àkànmú god bless you nínú ọ̀sẹ̀ yìí ni ẹ̀ swaga papa kẹ́mi ìdòwú oyè níran kẹ́mi riobot god bless you and my personal person dayo aláwàdà ọ̀sẹ̀ yìí náà ni mo dẹ̀ kí ẹ kú ìtọ́jú mi lánàá o ìyá wa nínú olúwa grace olúfúnkẹ́ agboola ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ àmúdẹ̀ àwọn dáàdi wa náà baba seventy simon ayọ̀dèjì agboola brakunle and my sister ẹ ṣe púpọ̀ a fẹ́ to ètò náà dáadáa lẹ́nìí torí pé mo fẹ́ kí a gba call pẹ̀lú àlejò mi reverend dr dio adeleke ẹ rántí ibi tí a bá ọ̀rọ̀ náà dé lọ́sẹ̀ tó kọjá ẹ rántí projector ojú tí wọ́n rí lára aṣọ bí wọ́n ṣe lẹ́ni yẹn wá pé wòlíì so mo fẹ́ fààyè sílẹ̀ káwọn èèyàn béèrè àwọn ìbéèrè tó bá fẹ́ béèrè so ẹ jẹ́ ká lọ sí abala ìtàn àwọn akọni ìgbàgbọ́. kí ẹ ò abala yìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ kì í ṣe fún ìdárayá àbí ìtàn lásán ṣùgbọ́n kí a bá lè mọ̀ wípé gbogbo wa pátápátá tá a wá sáyé òun la máa dìtàn ṣùgbọ́n ká rọ́jú ká sọ ìtàn tó dára ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ẹ́ pé bá a ṣe ń sùn bá a ṣe ń jí èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí èyí tẹ́yìn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìtàn lẹ́ ń kọ lọ́wọ́lọ́wọ́ ìtàn tá a bá dẹ̀ kọ òun làwọn èèyàn á kà lọ́la ìrìn àjò náà ti bẹ̀rẹ̀ tipẹ́ ṣùgbọ́n ó yí kan Archbishop Benson Andrew Idahosa mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn lánàá látọ̀sẹ̀ tó kọjá Sunday tó kọjá ìyá bí bàbá Andrew Idahosa ní ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án 1938 bàbá tó bí wọn nípa John Idahosa tí màmá wọn dẹ̀ ń jẹ́ màmá Sarah Idahosa mo sọ ìlà kọjá wọn gẹ́gẹ́ bí ìtàn ti sọ pé wọ́n jẹ́ ẹni tó máa ń ṣe àìsàn so àwọn òbí ò mọ̀ pé wọ́n lè yè eléyìí jẹ́ kí bàbá sọ wípé kí a sọ wọ́n nù ìtàn wá fìdí ẹ̀ múlẹ̀ pé nígbà tí wọ́n pé eighteen months méjìdínlógún lọ́sẹ̀ tó kọjá náà mo dẹ̀ sọ nípa ìwé tí wọ́n kà the Salvation Army School the primary school tó lọ kó tó wá di kúrò lọ sí Methodist school ní Ọ̀wọ̀ fún secondary school wọn lábẹ́ àánú àtòrí ọ̀fẹ́ tọ́rí gbà wọ́n dẹ̀ ní diploma in biz admin àti higher diploma in office management ibi tí mo bá dé ní ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀rọ̀ nípa ìgbéyàwó wọn mo sọ pé gẹ́gẹ́ bí ìtàn ti sọ wọ́n ṣe ìgbéyàwó sixth April nineteen sixty nine wọ́n ní ìdojúkọ nínú ìrìn àjò àti bímọ ìtàn sọ pé Archbishop Benson Andrew Dawson odindi ọdún mẹ́jọ ni àwọn àti màmá tí wọ́n fi fẹ́ra wọn tí wọ́n fi yanra wọn lọ́rẹ̀ẹ́ kó tó di wá ṣe ìgbéyàwó ní 6th April 1969 ó ń lọ síbi ọdún mẹ́rin ni wọ́n fi rọ́mọ bí ìtàn ní lẹ́yìn tó pé ọdún kan bàbá lọ rí àwọn dókítà pé wọ́n dẹ̀ sọ pé nítorí ooru inú pé màmá ò lè bímọ eléyìí ló wá jẹ́ kí wọ́n lọ sọ wọ́n ní bàbá dẹ̀ sọ fún dókítà lẹ́sẹ̀kẹsẹ̀ wípé àkọsílẹ̀ wọn nìyẹn pé ìyàwó àwọn máa bímọ. ọlọ́run sì dá wọn lóhùn pẹ̀lú àánú ní twenty second december nineteen seventy two ẹ̀yin náà ẹ ṣírò ẹ̀ nineteen sixty nine sí nineteen seventy two ẹ̀yin náà rí i pé ojú rí tó ìgbà ni wọ́n bí àkọ́bí wọn ọkùnrin ìtàn sọ pé wọ́n dẹ̀ níbi ọmọbìnrin mẹ́ta tẹ̀lé ẹ jẹ́ ń dẹ́rìn kan pa yín eléyìí tún máa yẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu. gẹ́gẹ́ bí bàbá àtìyá bí ìtàn ṣe sọ pé wọ́n jọ decide pé ọmọ mẹ́ta làwọn máa bí. abala ìtàn kan fìdí ẹ̀ múlẹ̀ pé nígbà tí ìyá wa ní oyún oyún ọmọ kẹrin tí wọ́n sọ wọ́n ní bàbá ní ṣebí ọmọ mẹ́ta làwọn jọ sọ pé àwọn máa bí ìyá ò dágbére ìyá kọ̀ tẹ ọkọ̀ òfurufú wọ́n kọ̀ lọ́nú ìrìn àjò wọ́n wá lọ bá T.L. Osborn lára àwọn bàbá tí bàbá Bishop Benson Dauza tí wọ́n súnmọ́ dáadáa ìyẹn wá pè wọ́n nígbà tí ìyẹn pè wọ́n ló wá béèrè pé báwo lọ ṣe pàdé ìyàwó wọn ìtàn dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé bàbá ra ọsàn lọ́wọ́ ìyàwó wọn nígbà tí wọ́n wá ra ọsàn yẹn ọsàn mẹ́ta òun ni wọ́n rà màmá Margaret Idauza wọ́n wá bá wọn fi ẹyọ kan sí nígbà yẹn ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n pàdé ní T.L. Osborn wá sọ pé ọsàn tẹ́ ẹ rà ní mẹ́ta yẹn ẹyọkùn oyún ètò ní òun lè nìtọ́ fún yín lọ́jọ́ yẹn bàbá tí ẹ lọ sùgbọ́n wá ní orúkọ ìyàwó àwọn gangan làwọn wá máa sọ ènì yìí ìyẹn ló jẹ́ pé ọmọ tí abíṣì kẹrin obìnrin torobìnrin mẹ́ta òun la tẹ̀lé ọmọkùnrin àkọ́kọ́ Bishop FEB Idauza ó wá ń jẹ́ Daisy Idauza torí pé orúkọ ìyàwó Evangelist T.L. Osborn ní Daisy Osborn ẹ jẹ́ ń sáré sọ̀rọ̀ nípa ìrìn àjò bàbá bí olúwa ṣe pè wọ́n. ní ìrọ̀lẹ́ Sunday bíi eléyìí náà ni ìtàn sọ wípé níbi tí wọ́n ti lọ gbá bọ̀ níbẹ̀ ni bàbá wa ló ti bá olúwa pàdé ló ti fi ayé wọn fún Kristi baba benson ní dausa wọ́n wá darapọ̀ mọ́ ìjọ assemblies of god church. gẹ́gẹ́ bí ẹni tó ẹ̀sẹ̀ fi ayé ẹ̀ fún kristi tó dẹ̀ jẹ́ ọmọ kékeré ìtara yẹn pọ̀ púpọ̀ púpọ̀ tó sì jẹ́ pé wọ́n fẹ́ràn ọlọ́run wọn dáadáa tí wọ́n sì ń sìn dáadáa ìtàn wá fìdí ẹ̀ múlẹ̀ pé ní ọjọ́ kan ìránṣẹ́ Ọlọ́run tó ṣe ìwàásù ní ọjọ́ Sunday yẹn ó lo ìwé Mark orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹtàlélógún pé ohun gbogbo ni ṣíṣe fún ẹni tó bá gbàgbọ́ wọ́n ní bàbá Benson Dauza wọ́n wá béèrè ìbéèrè lọ́wọ́ pásítọ̀ wọn wípé èèyàn lè jí òkú dìde wọ́n ní pásítọ̀ wọn ní yes ohun gbogbo ni ṣíṣe wọ́n wá sọ fún pásítọ̀ wọn wípé ṣé ẹ̀yin ti wá jí òkú dìde rí pẹ̀lú orúkọ Jésù yẹn pásítọ̀ wọn ní rárá wọ́n wá béèrè lọ́wọ́ pásítọ̀ wọn wípé ṣé àwọn ṣé èmi lè jí òkú dìde ìtàn sọ wípé pásítọ̀ wọn dẹ̀ sọ fún wọn wípé wọ́n lè jí òkú dìde pé pẹ̀lú orúkọ Jésù ohun gbogbo ni ṣíṣe ní aago mọ́kànlá nígbà tí ìsìn parí ìtàn ní bàbá Benson Dauza wọ́n bá gbé mansin wọn àti ẹnìkan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá ibi tí òkú ti kú kiri tí wọ́n ti máa jí òkú dìde nígbà tó di gẹ́rẹ́gẹ́ aago mẹ́rin gẹ́gẹ́ bí ìtàn ti sọ ni wọ́n rí àwọn èèyàn tí wọ́n ń sunkún tí wọ́n ń ṣọ̀fọ̀ tí wọ́n ń pariwo níbì kan ìyẹn ní nọ́mbà six to seven Lawani Street ní Benin City wọ́n ní bàbá Bishop Benson Dauza wọ́n bá béèrè pé kí ló dé wọ́n láwọn èèyàn sọ pé òkú ló kú ọmọbìnrin ọmọ ọdún mẹ́ta wọ́n ní bàbá ní praise the lord wọ́n wò pé ògbọ́n nǹkan tá a sọ ni a sọ pé praise the lord wọ́n ní bàbá ní five hours ago látago mọ́kànlá lòun ti ń wá òkú tóun máa jí dìde wọ́n lọ sọ pé àà ibẹ̀ náà ló dé òkú wà ńlẹ̀ wọ́n bá mú wọn wọlé gẹ́gẹ́ bí bàbá fúnra lára ẹ̀ ṣe sọ torí mo gbọ́ ìwàásù yẹn mo gbọ́ látẹnu wọn wọn nígbà tí àwọn wọlé báwọn ṣe wọlé làwọn bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wọn ní gbogbo àwọn èèyàn wá ń wo àwọn gbogbo èèyàn wá yí wọn ká wọn láwọn làágùn gbogbo aṣọ àwọn tutù bẹ́ẹ̀ lọmọ yẹn ń kú sí wọn ní gbogbo àwọn wá ń wo àwọn ó dé ìkórìtà kan àwọn wò pé báwo làwọn ṣe fẹ́ sá jáde ṣùgbọ́n ẹnu ọ̀nà kan ló wọbẹ̀ àwọn èèyàn ti wà lẹ́yìn àwọn àwọn èèyàn ti wà níwájú wọ́n làwọn kọ̀ ọ̀nà ti pé nǹkan tó ti àwọn sínú ìrìn àjò yìí ni bíbélì onímánú àwọn àwọn wá wo àwọn òkú tí wọ́n jí nínú bíbélì àwọn kọ̀ ọ̀ràn ti ti èlíjà tó ní kí gbogbo èèyàn kó bọ́ síta olóhùn sọ pé ó yá everybody ẹ bọ́ síta pé this is my manual ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé ó ní kí gbogbo èèyàn bọ́ síta wọ́n làwọn ni ó yá everybody ẹ bọ́ síta gbogbo èèyàn ò lè bọ́ ta pátápátá bóyá wọn ò pé tó bá gbòkú jẹ kí la fẹ́ ṣe ó yá ẹ jẹ́ kí ìyá ọmọ kó dúró wọ́n làwọn bá tún ṣí ìwé mímọ́ pé kí wàá ní ìgbésẹ̀ tó kàn wọ́n dẹ̀ fọ́ lóhun gbogbo tó wà nínú bíbélì wọ́n ní bí ọmọ yẹn ṣe sín jáde nìyẹn báwọn ò tiẹ̀ dúró mọ́ ariwo làwọn ń pa she's alive she's alive she's alive ibi tí iṣẹ́ agbára yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ìtàn wá fìdí ẹ̀ múlẹ̀ pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn bíi mẹ́jọ ni ọlọ́run lo Archbishop Benson ní Dauza àwọn òkú tí wọ́n ti kú tí ọlọ́run dẹ̀ ti ọwọ́ wọn jí dìde ara ẹni ti arákùnrin five years old Bernard lọ porúkọ ọmọ yẹn tí ó kú nínú àìsàn ibà ìtàn fìdí ẹ̀ múlẹ̀ wípé bàbá kọ̀ gbé ọwọ́ lé lórí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní speak tongues ó dẹ̀ jí dìde nítorí ìdí èyí wọ́n tí bàbá bá wá lọ sáàrin ọjà láì kéde láì polówó bàbá máa gbé drum méjì àti pákó kan á ti kó drum sílẹ̀ á gbé pákó lé lórí á wá máa pe àwọn afọ́jú pò ń fẹ́ fún wọn lẹ́bùn àwọn arọ pò ń fẹ́ fún wọn lẹ́bùn á wá pe orúkọ Jésù gẹ́gẹ́ bí èyí tí Peter àti Johannu tó pè é àwọn náà kọ̀ tẹ̀lé pé manua mi sọ wípé wọ́n sọ wípé wúrà àti fàdákà èmi ò bẹ́ẹ̀ ni iṣẹ́ ìránṣẹ́ yẹn ló ṣe bẹ̀rẹ̀ sí ní sáré ọ̀kan náà lánàá ọ̀kan náà lénìí ọ̀kan títí ayé. àkókò ò bá wa ṣọ̀rẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré fi eléyìí kún ìbápàdé tí bàbá Archbishop Benson idauza tọ́ni pẹ̀lú paetin. ṣáájú àkókò yẹn ni bàbá láwọn ń gbàdúrà wọ́n ní olúwa sọ fáwọn wípé òun fẹ́ lo àwọn káàkiri gbogbo àgbáyé wọ́n láwọn wá sọ wípé káàkiri gbogbo àgbáyé àwọn táwọn dúdú báwo làwọn ṣe fẹ́ lọ káàkiri gbogbo àgbáyé wọ́n ni ọlọ́run sọ fáwọn wípé lára àwọn èèyàn tó ń dá òun ò dá ẹni dúdú àwọn wá wò pé yes àwọn gan mọ̀ pé ọlọ́run kọ́ ló dá ẹni dúdú wọ́n ó yá kí ló dá ọlọ́run èèyàn funfun àbí wọ́n lọ ní òun ò dé èèyàn funfun òun ṣàmọ̀ yìí pé òun dá èèyàn ní àwòrán ara òun ìkànkan náà dẹ̀ ń gbogbo àwọn èèyàn tó ń dá òun ò dé èèyàn dúdú òun ò dé èèyàn funfun pé òun fẹ́ lo àwọn bó ṣe lo àwọn èèyàn tó kù káàkiri gbogbo àgbáyé ẹ wò ó mo fẹ́ ká gbé ìgbésẹ̀ nípa àlejò mi tá a jọ ń rìnrìn àjò lọ lọ́sẹ̀ tó kọjá ó dẹ̀ ṣe pàtàkì torí àkókò bá wa ṣọ̀rẹ́ ẹ má bínú bá ṣe máa mu díẹ̀díẹ̀ nìyẹn lójú ìran wa lọ́lọ́run ti fún bàbá Archbishop Benson Dauza pé òun ní ìránṣẹ́ kan ní Iléṣà pé kí wọ́n lọ bá ibẹ̀ lọ ti pàdé paetin màá tún palẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ á tún tẹ̀síwájú ṣùgbọ́n tó di pé màá gbé àlejò mi wọlé ẹ jẹ́ ká lọ sẹ́ka ìpolówó ọjà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Let us go up at once and possess it, for we are well able to overcome it. Ibadan. Praise up for the 25th annual anniversary of Living Bread Christian Ministry. Tagged, taking territories, ministering with unusual grace and power. Reverend Isaac Omoleni, Apostle Chris Edward, Reverend Olusheyi Adeyele, Evangelist Lolade Adeleke, and our very host. Prophet and Reverend Mrs. Jide Johnson. This life transforming encounter will be happening live at First Power Line, on Ologunweru, Eleyele, Ibadan from Tuesday the 1st of June till Sunday the 6th of June 2021. Tuesday the Sunday is 5 p.m. daily and on Sunday will be ordination, thanksgiving and groundbreaking service at Living Bread Rescue Camp on Ibadan Expressway opposite Bethel American School, Fiditi by 10 a.m. Living Bread Christian Ministries 25th anniversary. The grace to take territories. jẹ́ abiyamọ tó níṣẹ́ lọ́wọ́ mo sì jẹ́ ìyàwó ilé àti alámòjútó lágbègbè mi nípa ìdí èyí ọwọ́ mi dí púpọ̀ ìwọ̀nba ni àkókò tí mo ní láti lè máa ṣe àbẹ̀wò lóòrèkóòrè sí ilé ìwòsàn fún gbígba oògùn adènà ìlóyún oògùn adènà ìlóyún alábẹ́rẹ́ àdálò lẹ́ẹ̀kan ṣoṣo fún mi ní oore ọ̀fẹ́ àti ààbò àìlóyún fóṣù mẹ́ta mo lè dá ara mi gún ní abẹ́rẹ́ yìí pẹ̀lú ìbàlẹ̀ ọkàn dandan sì kọ́ ní kẹ́nikẹ́ni ó mọ̀ sí lákọ̀ọ́kọ́ mi ò dára mi lójú pé mo lè ní ìgboyà náà láti gún ara mi lábẹ́rẹ́ ṣùgbọ́n pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ àti ìrànwọ́ mo róye pé ìlànà tí ó rọrùn ni tí kò sì pani lára ni oògùn adènà ọ̀nà ìlóyún gígùn ara ẹni lábẹ́rẹ́ ti fún mi ní agbára láti pinnu ìgbà tí mo tún lè lóyún bí mo bá fẹ́ ó sì fún mi ní òmìnira nínú àsìkò tó péye láti da irú obìnrin tí mo jẹ́ àti ohun tí mo bá fẹ́ láti dà. ǹjẹ́ ò ń fẹ́ láti ṣàmúlò onírúurú ọ̀nà tí o lè gbà fi dènà ìlóyún kí o sì túbọ̀ ṣe ìwádìí sí i lórí bí a ṣe lè dá ara ẹni fún ní abẹ́rẹ́ kàn sí discoveryourpower.org lónìí tàbí kí o wá hashtag discoveryourpower ìkéde yìí ń wá pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀ka tó mójútó ìdàgbàsókè ètò ìlera lábẹ́ àjọ elétò ìlera tìjọba àpapọ̀. and our with God tó ti dé òun oníwàásù làwa fẹ́ gbọ́. and our with God tó ti dé sẹ́ òun oníwàásù làwa fẹ́ gbọ́ we are already. wákàtí kan pẹ̀lú ọlọ́run pẹ̀lú pásítọ̀ ṣeun yewusi oníwàásù. mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò lọ́sẹ̀ tó kọjá àlejò mi ni reverend dr dio adeleke àwọn ló gbàdúrà lẹ́ǹkan yẹn. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrìn àjò bí wọ́n ṣe gba kristi. ìrírí ayé kò gbẹ̀yìn. òun là ń rìn. ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ ṣùgbọ́n ṣe é mọ̀ pé okùn ò lè gùn gùn gùn kó má níbi tó ti gùn wá. bọ́wá ṣe bá Kristi pàdé òun ni wọ́n ń sọ. lọ́sẹ̀ tó kọjá wọ́n sọ̀rọ̀ nípa àbúrò màmá wọn tọ́láwọn wá fódìdí ọdún méje wọ́n nígbà táwọn dẹ̀ máa rí i nípa ìrànlọ́wọ́ babaláwo kan tó fáwọn láṣọ kan tó ní káwọn fi kọ́ ọ parun bíi flag wọ́n láwọn dẹ̀ rí níbẹ̀ nígbà táwọn rí gẹ́gẹ́ bàbá yẹn ṣe sọ ẹni yẹn ṣàwálé ibi tá a ti mú nìyẹn wọ́n kọjá abẹ lọ́sẹ̀ tó kọjá reverend ẹ kí àwọn èèyàn wa nílé. ẹ̀yin ará lé ẹ̀ka alẹ́ o a a kú ìsinmi lónìí ẹ pẹ̀lẹ́ púpọ̀. ẹ nígbà tí ẹ wá rí arábìnrin yẹn gẹ́gẹ́ bí a ti sọ gẹ́gẹ́ bí a ti sọ nígbà tẹ wá rí ẹ ní àti òun ó ti bímọ mẹ́ta ó bí méjì ó ẹ̀sẹ̀ bí ọ̀kan ní mọ́júmọ́ ìjọ tí ẹ débẹ̀ ẹlẹ́ẹ̀rí wòlíì yẹn ní ẹ̀fọn alàyè bẹ́ẹ̀ni ẹni àti ọmọ mẹ́ta tó bí àtọkọ àtòun ẹ wá kó wọn wá síbàdàn ibo lẹ ẹ mú wọn wá. òpó lábìrán nọ́mbà one hundred ológùnsẹsẹ compound adérọ̀gbà area òpó lábìrán. so àwọn èèyàn tó wà ládùúgbò tó lè ṣojú wọn náà lè wà àbáwọn kọ̀ọ̀kan tó lè rántí tí wọ́n á máa gbọ́ wa. àwọn máa àwọn kọ̀ọ̀kan sì lè rántí. ẹ jẹ́ kí ẹ wá fọlọ́pàá mú wòlíì tó jọmọ gbé láì dáná. a lè fọlọ́pàá mú ẹyọ ẹnìkan ló sọnù wọ́n di márùn-ún nígbà tá a rí wọn ó ti lọ́kọ ó ti bímọ mẹ́ta pẹ̀lú òun wọ́n di márùn-ún. ẹ kò wá ṣàlàyé bí ìyàwó tó fẹ́ bò lọ ṣe pàdé ṣé mọ̀ pé obìnrin á máa sá lọ bá ọkùnrin ṣé ó sá lọ ni àbí bó lọ ṣe pàdé mo fẹ́ kẹ́ ẹ tuntun mú láti ibẹ̀ yẹn ni o. ó ṣàlàyé. níjọ́ wo ló ṣàlàyé. lọ́jọ́ ìkómọ. lọ́jọ́ némì ló ṣàlàyé. Ah, nígbà táwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ pé ah, bó ló tiẹ̀ ṣe pàdé ìyàwó rẹ̀ tó sọnù ńbàdàn tá a wá rí yín. ní ẹ̀fọn àlàyé lẹ́fọn àlàyé ló wá ní kì í ṣẹjọ́ rẹ o ẹjọ́ òun ni o kán dáríjì òun o nítorí pé òun ń bọ̀ látòrí òkè àgé ìlú lòún rí ọmọbìnrin yẹn tó gbé bóòlù gaari àti kùndí lọ́wọ́. tí wọ́n ran jọ yẹn lọ́dún méje sẹ́yìn. lọ́dún méje sẹ́yìn wà ní kí ẹ̀mí rẹ̀ ó fi nǹkan bá nú pé kẹ́mi rẹ̀ lọ gbé n tó gbé lọ́wọ́ sí yẹn. mo bèrè lọ́sẹ̀ tó kọjá mo ní ṣé jésù náà ló fi bá jésù kọ́ o <laughs> kì í ṣe jésù rárá agbára ti ìyàn dúdú ló lò. ẹ ti dẹ́gbàjọ fún pé ṣé bí wòlíì ló pera rẹ̀. Ah ọmọ làjà la sọmọ ọmọ ti làjà. ẹ <laughs> ó yẹ máa sọ̀rọ̀ yẹn lọ ńgbà tó lóun sọ pé kí ẹ̀mí ẹ̀ ló bá gbé olólùm fi nǹkan bá nu. ẹ̀mí lọ gbé gàrí àti kùndí sílẹ̀ àti change ìyẹn la wá fi ń ṣe ẹsibíìtì tá à ń gbé han gbogbo èèyàn pé n ta aran rèé o ààrẹ ní aran jẹ. ẹ̀rí gàrí ẹ̀rí kùndí ẹ̀rí change. àrí change ààrẹ ní aran jẹ. àṣé ẹ̀mí ẹ̀mí ẹ̀ abẹ́mi kan <laughs> lọ́ran tó gbé wá. tọ́ran àmọ́ bóyá gàrí ṣe délé ẹ báwo wá nìyẹn ṣe sopọ̀ mọ́ gbígba Jésù tí. bó ṣe sopọ̀ ni pé nígbà tí a parí ìsọmọ lórúkọ ìyá mi ó ń láti lọ bá babaláwo tó ṣe fúláàgì fún wa lọ́fẹ̀ẹ́ <laughs> tí ó gbowó. lọ́fẹ̀ẹ́ pé káwọn dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ìyẹn fúláàgì tí ẹ fi rí i tí àwòrán ojú ẹ̀ tó fi hàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ti sọ pé jọ́tà bá ti rí i lórí fúláàgì yẹn ọjọ́ kẹta láàrí ó dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n láti aláti lọ sí níyànà omi tó wojú nìbàdàn láti lọ kí ẹ ṣé o bàbá adúpẹ́ o màmá mi wá béèrè pé kí lẹ ẹ gbà ibi tí wàhálà ti dé nìyẹn hmm. bàbá ní bí ìyá ẹ àbúrò ìyá rẹ ṣe fáìn tí wòlíì gbé lọ bẹ́ẹ̀ ni ìwọ náà fáìn ìwọ ni ó gbà. ṣé mọ́mì yín ò sí ń lé ọkọ ni. Ah, èmi wọn lájọ lọ. ẹ ṣe lé ọkọ lọ́wọ́ àbí wọ́n ti kọ́kọ́. wọ́n á kọ́kọ́ wọn ti sọ babaláwo pé ilé ọkọ làwọn wà. wọn kúkú sọ ṣùgbọ́n ìbẹ̀rù tó tó jẹ́ kí ó múmú láyà wọn ni pé ah. Ah, ẹni ó lè wo wèrè ọmọ lè sọ ọ̀yàn di wèrè hmm. pé tí n bá sọ pé ìní fẹ́ bàbá yìí ẹni ọba ń wá àbúrò mi kọ́mọ sọ mi di nǹkan míì ni wọ́n bá ní ọ̀dà ẹ ń lọ gba approval lọ́dọ̀ ọkọ mi. approve what? approve. wọ́n bá lọ bádádì yín. wọ́n kúkú lọ bádádì mi kí ló wá wí fún dáàdì èyí tó pààyàn lẹ́rìn jùlọ ni pé dáàdì mi ní ìyàwó méje mo ní ìwọ nọ́mbà fọ́ mẹ́ta ń wájú mẹ́ta lẹ́yìn ẹ̀bẹ̀ kan tí wọ́n bí ọ ni pé máa mọ́ ọmọ rẹ kan ṣoṣo tó bí lọ. wọ́n jẹ́ kẹ́nìkan pa mí. ológun náà kan. pé má jẹ́ kí babaláwo kan pa mí. mo sì ní onímẹ́ta ń wájú onímẹ́ta lẹ́yìn <laughs> ìwọ ọ̀ra yọ láàrin wọn kó máa lọ. lọ fẹ́ babaláwo ṣùgbọ́n máa bọ́ ọmọ rẹ lọ àníbọ̀ tọ́jú ẹ̀ bọ̀ pa ó ṣé babaláwo yẹn wá dáná ṣé àwọn tẹ́wọ̀n bá tiẹ̀ èèyàn á dáná. <laughs> babaláwo ọ̀dáná bí wòlíì náà ò ṣe dáná tọ́mọ àbúrò wọn lọ lòun náà fẹ́ yàwó lọ́fẹ̀ẹ́ ló fò. àwa fẹ́ gbọ́ ìtòkàn ìtòkàn tó ń kọ́ni lọ́gbọ̀n ìyàwó rẹ̀ dé àti ṣetán ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready. fresh one zero five point nine fm ẹ ṣáà máa bá mi bọ́rọ̀ yẹn bọ̀ abẹ́ẹ̀rí pé ó lágbára. so ìgbà mọ́mí wa lọ fẹ́ babaláwo. lọ́ba dì sí àdúrà ìgbà tá a débẹ̀ babaláwo bá yarí pé tèmi ò bá tẹ̀lé ìyá mi wá mo gbọ́dọ̀ kọ́fá hmm. so ìyá mi láti tù mí ó bẹ̀ mí pé no knowledge is lost pé kí n gbà láti kọ́fá kó lè jẹ́ ń dúró ti òun mo bá gbà ẹ bá dáwọ́ jégínní èmi náà bá di ọmọọṣẹ́ babaláwo ìṣẹ̀lẹ̀ ńlá kan wá ṣẹ̀ lẹ́nu gbàtẹ́mi débẹ̀ ọ̀rẹ́ babaláwo yẹn ó ta púùlù ó wá jẹ owó ńlá hmm? babaláwo náà bá lọ bẹ̀rẹ̀ sí ta púùlù kò jẹ ó fowókọ gbogbo ìyàwó rẹ̀ ta púùlù kò gbogbo ọmọ tó bí ó fi wọ́n ta púùlù kò lọ́ba gbé ifá kalẹ̀ lọ́wọ́ ń béèrè lọ́wọ́ fá pé ọ̀rẹ́ tòun ṣe jẹ tóun ò ní jẹ tóun ò jẹ nífàbà ni ọmọ kan ń bẹ nílé rẹ̀ torí rẹ̀ máa jẹ kò tí ì forúkọ tiẹ̀ ta púùlù lọ́ba béèrè lọ́ba lémi ni lọ́ba béèrè pé kí ló kọ́ mi nígbà yẹn ayọ̀bámidélé adélékè ni mò ń jẹ́ lọ́ba forúkọ mi ta púùlù lọ́ba jẹ fabulous money. ó jowó ńlá. ni wàhálà bá dé lọ́ba dá agbádá gbogbo nálẹ́ndé ọjà òde ọ̀lọ́ omi tó wojú st stephen gbogbo bẹ̀dẹ́mọ́kọ́lá là ń jó kiri La ń jó pé ẹni ọba ẹni ọba fojú ọsọdún fani ah, ẹni ọba owó pèjé yàn náà dáadáa náà <laughs> ẹni ọba fojú èkùrọ́ wo fa Ọ̀rúnmìlà ní ọ̀pálùwà ẹ̀jẹ̀ so bá a ṣe ń jó káàkiri àṣeṣe ló tún dákún ìṣòro mi. ẹ̀yin àti gbogbo ìdílé. iye èmi nìkan àtòun lọ́dágbádá fún tá à ń jó kiri. ẹ̀dẹ̀ a sì ń sọdún fa àwọn yòókù wa wò pé. ọmọ tá a gbàlagbà tọ́ ọmọ tán gbé wá fi ọ lọ́wọ́ adágbádá lẹ̀ ń jó kiri àwọn yòókù ń kọ́ so ni wàhálà mi máa tún yọjú ni wàhálà mi yọjú. and now with God tó ti dé òun mo ní wàásù làwọn fẹ́ gbọ́. and now with God ti dé sẹ́. Òun oníwàásù làwọn fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already. Nígbà tí gbogbo ìyẹn ṣẹlẹ̀ kí wá ní àwọn ẹni wàhálà wa tún dé so gbogbo àwọn ìyàwó tí babaláwo nínà ojú á wà lára yín. bẹ́ẹ̀ èṣù náà sì ní wọn lọ́lọ́run. èṣù lọ ní. ó di dandan ká máa fọ ojú fẹjọ́ sun èṣù. èṣù lọ ní wọn lọ́lọ́run. wọn lọ́lọ́run. so ogun kọ̀ṣà ń wá lọ́tún lọ́sì. lọ́tún lọ́sì. bó wàá lẹ́yìn ṣe wá kúrò nífa tàbí ìrìn àjò yẹn ẹ̀rín ẹ̀rín púpọ̀ bó eh. lẹ́yìn ṣe wá kúrò nífa tẹ̀ wá di ti jésù. Eh, eh. láàárín ìtàn tí mo sọ lọ́sẹ̀ tó kọjá nípa custom officer tó fẹ́ pa driver a ti sọ débì kan wípé a ti fiṣẹ́ lẹ́gìsì gidi lọ́wọ́ àdìgọ́ la fẹ́ gbọ́ bí a ṣe ti ṣe tán àti ṣe tán lórí Fresh FM àti ṣe tán ó ń jàlálà o àti ṣe tán ó lè fi tóbi apẹ̀tẹ̀ ń bọ̀ àti ṣe tán láti ṣe tán àti ṣe tán àti tẹ̀tì àti ṣe tán àríyá ọ̀rọ̀ torí èmi àti yín la jọ sọ yẹn ń kọ̀rọ̀ o àti ìsọ o àti ìsọ̀ǹgbà mo ní ohun tẹ́ ẹ fẹ́ sọ lórí afẹ́fẹ́ jẹ́ ń gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ pẹ̀lú custom officer ta ni custom officer gbogbo ẹ̀ kí ló ṣẹlẹ̀. custom officer gbéṣẹ́ fún wa pé kábò ń pa driver àwa èsì ìbéèrè pé kí ni ntẹ́ni ẹ ṣe kò sí ní tó kàn wá ó ti gbéṣẹ́ fún wa ọ̀gá mi sì lọ yá labá wọnú. ìyẹn bàbá yẹn. bẹ́ẹ̀ ni a bá wọnú yàrá agbára láti. ṣé ní àdúgbò yẹn náà ni yàrá agbára wà bí ẹni oko. inú ilé yẹn náà ni à ń pè èmi ni mo wá pè é sí ní ayé ọ̀làjú pé sand room. kí ló dé tẹ fi kí làwọn kan tẹ rí tẹ fi pè bẹ́ẹ̀. nítorí kò sí tẹ ṣe nu yàrá yẹn tí wọ́n gbọ́ ń ta kò sí tí ẹ ṣe ní yàrá yẹn bẹ́ẹ̀ yìnbọn àwọn èèyàn ní gbọ́ bẹ́ẹ̀ yìnbọn àbẹ máa ń yìnbọn nù. à ń yìnbọn àwọn èèyàn dẹ̀ ní gbọ́rò bọ́ǹta máa ní gbọ́rò hmm. so it is spiritually soundproofed. so níbẹ̀ yẹn la wọ̀ ni wọ́n gbé standing mirror tán pe orúkọ ẹ̀ tán bá ti pe orúkọ èèyàn ẹni yẹn jáde wọ́n ó sì yín níbọn ní orí ọyàn left nítorí pé abẹ́ ọyàn níbi àyà ni bàbá máa ń yìnbọn sí. ẹ nítorí pé abẹ́ ọyàn left yẹn ni ọkàn wà hmm. tí ìbọn bá sì ti bá jáde àárẹ̀ jẹ̀ lójú mírọ̀. ṣùgbọ́n mírọ̀ lẹ máa yìn sí. Si ṣé bàbá ti máa ń ṣe dáadáa bàbá ti máa ń ṣe dáadáa. tẹ́ni ẹ bá ti ké mírọ̀ ò ní fọ́ ẹ rẹ̀ jẹ́ lójú mírọ̀. bọ̀ ìbọn máa dún. ìyẹn ni Yorùbá ń pè lápèta. wọ́n á yìnbọn sí mírọ̀. bẹ́ẹ̀ni. so tó bá ti yìnbọn sí mírọ̀ mírọ̀ ò ní fọ́. ẹ̀jẹ̀ sì rẹ̀ jẹ́ lójú mírọ̀. nígbà tẹ wá pé arákùnrin dráìvà yìí wọ́n pè òyìnbó ló jáde o. òyìnbó. òyìnbó lọ́ba ń sọ pé mo ti kú fún un èèyàn méjì kì í sì jìyà ẹ̀ṣẹ̀ ẹyọ kan ẹ̀yin náà gbọ́ngbà tó yìnbó yẹn sọ̀rọ̀ àbí wọ́n ní. yóò bá pọ́nbélé àìwá méjì náà ló wà nù soundproof ló ń sọ pé èmi ti kú fún. ó jáde ń fi gíláàsì yẹn. ọyọjú jáde bí ìgbà tí èèyàn ń wo mírọ̀. ṣùgbọ́n nígbà tẹ́ àwọn èèyàn àwọn èèyàn máa ń pẹ̀lú ìbẹ̀rù. bọ̀ òun ò jáde pẹ̀lú ìbẹ̀rù òun sọ̀rọ̀ ni. bóòlù apèdè èèyàn dúdú yóò òyìnbó jáde ìbínú la fi kú òǹbẹ dó wọn yìnbọn àti rògbò ti kú ṣùgbọ́n. ẹrẹ jẹ lára glass lára mirror lára mirror yẹn. bet ẹni yóò kú o custom officer dé ó ní kò kú ó sì ní òsínú ẹgbẹ́ awo ó sì tún garanti pé kò sínú ẹgbẹ́ awo ó dáa àá fiṣẹ́ lé sìgìdì lọ́wọ́ kó fún wa ní date ọjọ́ tí ò lè mọ̀ wakọ̀ lọ́ba fún pé every monday láàrin eight to ten kò lè mọ̀ wakọ̀ bá a ṣe fi sẹ́lẹ̀ sí gidi lọ́nù pẹ̀lú nọ́mbà mọ́tò bet a dárúkọ. nọ́mbà mọ́tò ni custom yẹn mú wa. a wá fi lé gidi lọ́wọ́ pé kí sìgìdì lọ́wọ́ pa ẹ̀ driver tó bá drive mọ́tò yẹn within the hour of eight and ten. and ten tó jẹ́ pé ẹni tó jẹ́ pé commercial driver tó máa jáde wakọ̀ tó máa jáde lásìkò rushing <coughs> so nọba bẹ̀rẹ̀ ngba aago méjì ọ̀sán ọjọ́ monday máa lù agbọ́ lórí news pé ọkọ̀ kan o lọ́nà ọmọ níyà ó lásìdẹ́ǹtì o ẹni ẹ driver kú lójú ẹsẹ̀ kọ̀ǹdọ́tọ̀ ò kú èrò kankan ò kú hmm. ojú ẹsẹ̀ ni custom officer sáré dé ló gbé tẹlifíṣàn wá fún babaláwo hmm. ẹ tiẹ̀ mọ gbádùn rẹ mọ wele yìí president. o ti gbọ́ròyìn pé ó ti kú hmm. òun náà lọ sáré wá ńjọ́ kejì pé ah baba iṣẹ́ yín ọ̀dá àwọn iṣẹ́ ọ̀jẹ́ o ah, bí wọn náà ló sáré wá tó ló. tó gbé tẹlifíṣàn wá tó fi ṣẹ́gun. kí ló dé tí ṣe ọ̀jẹ́ ó ní mo bá aláàárọ̀ ìtì irun pákó tó lọ sówó ẹ̀ mọ́ di. Ah. <laughs> ọ̀pọ̀ ni wàásù làwọn fẹ́ gbọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. we are ready a ti ṣe tán. mi ò rò pa máa lè gba ìpele ni torí táwọn èèyàn bá ń pè ìbéèrè tó máa máa béèrè náà ni pé àwọn nǹkan tí wọ́n ti sọ. bàbá mi pf fọwádẹ̀ bàbá ti wà níkàlẹ̀ tí bàbá fẹ́ bá wa sọ̀rọ̀ ọlọ́run tó dẹ̀ fẹ́ gbàdúrà pẹ̀lú wa so àkókò tí a fẹ́ fi gba ìpè ẹ jẹ́ kó gbé ìgbésẹ̀ kan àbí méjì sí kó tó di pé màá gbé fún bàbá mi pf wa. kí wá ló ṣẹlẹ̀ nígbà tó padà dé tó ní ẹni yẹn kí wá ló ṣẹlẹ̀ kí ni bàbá sọ fún gbà tó lẹ́ni òkú òun rí tó. wọ́n wá ní kó lọ síbẹ̀. wọ́n ní kó lọ síbẹ̀. kó lọ sympathize pẹ̀lú ẹ̀ ah ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ wá agbọ́pẹ́ accident agbọ́pẹ́ kú pé yóò sọ nǹkan tó ṣẹlẹ̀ a mọ̀ taa míì tá a gbé lẹ́ni ẹ lọ ìgbà ọmọ adé ló bá gbé sítórì míì dé pé ọmọ ní ẹ̀mí mímọ́ ló ṣòfófó fóun pé bóun ṣe múra tóun gbàdúrà láàárọ̀ pé kóun ó jáde ọlọ́run ní òun ò gbọ́dọ̀ jáde pé kóun ó yá aṣọ fúnyàwó òun kó ṣe ráìsì kó dòdò sí kóun yá níyàwó bá fárígá o kì í ọwọ́ adi ó nàta láàárọ̀ monday láàárọ̀ kùtùkùtù monday inú ilé ìkọlà àjọgbé tọmọ ṣe ráìsì tọmọ jẹ ráìsì ibi a ti ń fà yẹn lọ́wọ́ ti dúró ń bọ́ stọ̀ pẹ́ títí ìyẹn mi mo ti dúró títí kí ló dé tẹ́ ọlọ́run ní kémi ọmọ jáde sọ pé ìyàwó sọ fún pé ọya ẹ mọ fara yín lọ ìyá ni jáde ṣé ọlọ́run ní jáde nìyẹn bá bẹ̀bẹ̀ ní kẹ́yìn ẹ ẹ kú mọ̀ Driver ni mí àìrí kan ṣìkan ló jẹ́ máa ṣe kọ̀ǹdọ́tọ̀ mm. lẹ́yìn yẹn jẹ́ ń lọ wá kọ̀ǹdọ́tọ̀ ọlọ́run ò ní jẹ́ o kú òun kúkú bó ń ṣe gba kú òní kúkú nìyẹn. so driver tí ó ń bá wọn ṣe kọ̀ǹdọ̀ òun ló lọ wakọ̀. ń lọ wakọ̀ ní sìgìdì báńdì síárìn tí sìgìdì lù pa. ẹ wo ọ̀rọ̀ sì pọ̀ níbẹ̀ ọ̀rọ̀ pọ̀ níbẹ̀ a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jọ̀ọ́ nígbà tí à ń sọ̀rọ̀ ń pa wheelchair lọ́jọ́sí arábìnrin kan pè mí láti mọ́nà tán láti mọ́nà tán ẹsẹ̀kẹsẹ̀ tí mo parí program ni wọ́n pè mí pé àwọn ní wheelchair kan pé àwọn ní wheelchair kan táwọn fẹ́ táwọn rà fún ẹni àwọn kan tó jẹ́ pé wọ́n lò mi wá ní contact wọn àwọn èèyàn bíi mẹ́ta ló dẹ̀ ń yọ mí lẹ́nu lórí wheelchair tí mo dẹ̀ rí pé wọ́n nìdẹ̀ ní tòótọ́ ẹjọ́ onítàn tí mo bá ti parí ètò tó lórí ọ̀fẹ́ láti gbọ́ mi kí wọ́n send message sí mi. Mm -hmm màá mọ bí màá ṣe wá pìkẹ́ láti lọ fún ẹni yẹn mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ máa ní nọ́mbà tó pọ̀ wọ́n á ní ọ̀rọ̀ ìbéèrè tó pọ̀ láti bí yín mo fẹ́ kẹ́ ẹ fi nọ́mbà yín síta kó tó di pé màá gbé fún bàbá mi fi ẹ̀fọ́ wá mo kí gbogbo àwọn tá a jọ rìnrìn àjò evangelist sunday osana pastor babalọlá ayọ̀míkún alayo evangelist nike awe akindele evangelist tosin ogundari àti engineer fẹ́mi alábí ẹ ṣe púpọ̀ ẹ ò ní dánìkan ṣayé o gbogbo àtẹ̀yìn náà bá ti ń pe ọlọ́run a máa dá yín lóhùn àwọn èèyàn lè ní béèrè láti béèrè lọ́wọ́ yín nọ́mbà wo ló lè pè yín sí reverend. zero eight zero. zero eight zero. five five. five five. eight four. eight four. one one. one one. five one. five one lẹ́ǹkan sí. zero eight zero. zero eight zero. five five. five five. eight four eight four. one one. one one. five one. five one. nọ́mbà ti tèmi rèé kí woman yẹn kí wọ́n send message sí mi adèlè rẹ̀ ń tọ́lọ́ mínísítà sí láti ra wheelchair fún èèyàn àbí láti support forty five thousand ló ń ta wheelchair ẹyọ kan mo gbé kan fún Fẹ́mi Alábí pé kó bá mi gbé fún ẹnìkan nígbà tó ya fọ́tò mo rí i pé nǹkan ń ṣẹlẹ̀ ayọ̀ ló wá máa jẹ́ fẹ́ni tí a bá fi fún ìwọ náà lè test? message sí mi nọ́mbà tèmi zero eight zero thirty three twenty six eighty eight forty six zero eight zero thirty three twenty six eighty eight forty six God bless you. láìsí bàbá miracle center níbẹ̀ ni orí èṣù ti ń fọ́ láìsí bàbá miracle center ibẹ̀ ni àṣírí èso ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adé etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa àti ọlọ́run wa. our father and our god. a ní ọwọ́ rẹ. we thank you. fún gbogbo àwọn ọmọdé. for all the children. ètò fi dá wa lọ́lá. which you have endowed us. Ǹjẹ́ mo ń gbàdúrà fún gbogbo àwọn ọmọ wa náà? I'm praying for these children. Ní orúkọ ńlá Jésù Kristì. That in the name of Jesus Christ of Nazareth. Ẹ̀mí ọgbọ́n. The spirit of wisdom. Ẹ̀mí òye. And understanding. Ẹ̀mí ìgbìmọ̀. And counsel. Àti ìbẹ̀rù Olúwa. And fear of God. Kí Ọlọ́run Olódùmarè. For God Almighty. Kó dà á sínú ayé yín. Endow your lives. Kí ó sì mú yín yẹ fún ìjọba ọ̀run. And make you qualify for the kingdom of God. Lórúkọ Jésù ni a gbàdúrà. In Jesus' name name we pray. àmín. amen. lónìí. today. tí a ṣe àyájọ́ àjọ̀dún fún gbogbo àwọn èwe káàkiri orílẹ̀-èdè. that we are celebrating the children day throughout the nation. bíbélì sọ pé àwọn tó bá yọ̀ ká máa bá wọn yọ̀. the bible says whosoever is rejoicing we should rejoice with them. à ń bá gbogbo ẹ̀yin èwe wa gbogbo yọ̀ lónìí. we are rejoicing with all our children today. àwa sì mọ̀ pé ẹ̀yin ni ògo ọjọ́ ọ̀la. for we know that these children are the glory of tomorrow. ní orúkọ Jésù ògo ni ẹ jẹ́ ní orílẹ̀-èdè wa. you are glory to our nation. àti ní gbogbo àgbáyé pẹ̀lú. and throughout the whole world. mo gbàdúrà pé ògo yín kò ní wọ mi. I pray your glory shall not be drowned. bí ó ti wù kí èṣù ó sapá tó. no matter the effort of the devil. èṣù gbọ́dọ̀ pòfo dandan ni. the devil just have to fail. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo kà á nínú ìwé Exodus orí ogún ẹsẹ̀ kejìlá. I read it in the scripture Exodus chapter twenty verse twelve. Ohun tí Bíbélì wí níbí gbogbo ẹ̀yọ́ ọmọ wa gbogbo. What the Bible says here concerning all our children. Òun ni eléyìí. It's this. Bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ ní ilẹ̀ tí Olúwa Ọlọ́run rẹ fi fún ọ. Exodus chapter twenty verse twelve. Honour thy father and thy mother that thy days may be long upon the land which the Lord thy God giveth thee. Bákan náà ni a tún rí ọ̀rọ̀ yìí kan náà àkà. also this same word was read. nínú ìwé éfésù orí kẹfà. in ephesians chapter six. ẹsẹ̀ ìkíní sí kẹta. from verse one to three. èyí tí ó wí pé ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú olúwa nítorí èyí ni ó tọ́. children obey your parents in the lord for this is right. ní ẹsẹ̀ ìkejì wí bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ èyí tí ṣe òfin ìkíní pẹ̀lú ìlérí ní ẹsẹ̀ kẹta kí ó lè dára fún ọ àti kí ìwọ kí ó lè wà pẹ̀lẹ́ ayé. Verse two says, Honour thy father and mother, which is the first commandment with promise. Verse three, that it may be well with thee and thou mayest live long on the earth. Ẹ̀yin ọmọ. Children. Ni mò ń bá sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run, Ọlọ́run rán mi sí yín. I speak to you from the word of God because God has sent me to you all. Àwọn òbí dúró ní ipò Ọlọ́run sí àwọn ọmọ wọn. The parents stand in guard of God. God to their children. Bí àwọn ọmọdé bá ṣe olóòótọ́ sí àwọn òbí wọn, yóò rọ̀ wọ́n lọ́rùn láti jẹ́ olóòótọ́ sí Ọlọ́run. If the children are faithful to their parents, it will be easy for them to serve God. Bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ. Honour your father and your mother. Ní ìlà oòrùn àti ní orílẹ̀-èdè ti Yorùbá wa ní. In the west here and in our society here. Kì í ṣe bàbá àti ìyá tó bí ni gan-an ni à ń pè ní bàbá àti ìyá. It is not your parents father and mother that gave birth to you that we regard as fathers alone. ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá ti jù ni lọ ní ọjọ́ orí ni àwa máa ń pè ní bàbá àti ìyá. but whosoever is older than oneself by age then we refer to them as fathers and mothers. bákan náà ni àwọn tí wọ́n bá jù wá lọ ní ọgbọ́n ipò àti ọlá a máa ń bu ọlá fún wọn bíi bàbá àti ìyá pẹ̀lú. also those that are more qualified than we do intellectually in honor and position. We do give them honor as if they are fathers or mothers. Irú èyí àwa lóde òní má bí. Do we have this kind of culture in the society today? Àìsí irú ọ̀wọ̀ báwọ̀ yìí ni ó mú kí ilé ẹ̀wọ̀n wa ó kún tẹ́tẹ́ tí ẹ̀mí gígùn sì fi ṣọ̀wọ́n. Lack of not practicing this culture today has made our prisons to be filled with youths and their lives life being cut short prematurely. bí o bá ti fẹ́ kí ìgbé ayé rẹ rí ọwọ́ rẹ mọ̀ ló wà. the way you want your life to be lies in your hand personally. bíbélì sọ fún wa wípé. the bible tells us. kò lè dára fún ọmọ tí í ṣe aláìgbọràn. it can never be well with a child that is disobedient. kí nìdí rẹ̀. why. nítorí ìṣe ilé yóò bá dé òde. because his attitude at home will take him to the outside world. yóò yájú sí ọ̀gá tí ó bá níbi iṣẹ́. is going to confront and insult his boss at the place of work. nítorí náà àjò rẹ̀yìn ni yóò máa jó ọwọ́ rẹ̀ kò sì ní gòkè. and so instead of him to progress he will retrogress and he will never be promoted. kò sí ọ̀gá tàbí oníṣẹ́ tó jẹ́ gbé ọ̀yájú àtàláìgbọràn ọmọ ga. there is no boss or a director that owns a company that we want to promote any arrogant or proud without worker. àbí kí ó sì fi sí ipò gíga níbi iṣẹ́. or place him in a very sensitive position in his place of work. ìwà ìbọ̀wọ̀ tí máa ń hù sí bàbá àti ìyá rẹ̀ ni ó bà tirẹ̀ jẹ́ níbi iṣẹ́ yìí. this lack of honour to his father and mother at home is the one that will now destroy him at his place of work. ìwọ ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin kí ni o ti ń ṣe àwọn òbí rẹ sí. youths boys and girls how do you treat your parents. kò sí àwọn tí a ní fi gbogbo ara tọ́jú bíi ìyá àti bàbá wa. there no one we can so much take care of like our fathers and mothers. àwọn ni wọ́n fẹ́ràn wa. they are the one that loves us. bàbá kọ̀ láti mójútó wọn dáradára kí ni yóò jẹ́ èrè gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe lórí wa. if we fail to take care of them then what will be their gain at the end having trained us up. àìsùn wọn àìwo wọn àìríjẹ àti àìrímu wọn. their lack their struggles and efforts over our lives. kí ìwọ bá lè jẹ àjẹyó. is for you to eat and be satisfied. wọ́n sọ ara wọn di aláìríjẹ. they starved themselves so that you can eat. nítorí tìrẹ. because of you. kí ni yóò jẹ́ èrè wọn. then what is going to be their reward. àwọn òbí rẹ ń lu àkísà. your parents are using rag. wọ́n rán ọ lọ sí ilé ìwé tí ó dára. and they sent you to a very good school. lórí asán kí gbogbo rẹ̀ yóò ha bọ́ sí. will it not now end up in vain in their life. ó bá kọ̀ láti tọ́jú wọn ní ìgbà ogbó wọn. if you fail to take care of them at their old age time. ronú ìwà yìí dáadáa o kí o sì fi gbogbo ara pa òfin ìbọ̀wọ̀ fún àwọn òbí rẹ mọ́. think about this very well and with honour according to the bible take care of your parents. kíkẹ́ bàbá àti ìyá sí aláìgbọ́n nígbà tí wọ́n bá darúgbó ẹ̀ṣẹ̀ ńlá mà ni èyí jẹ́. you not regret regarding your fathers and mothers simply because they have gotten to an old age. It is a sin on your part. Ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ kẹtàdínlógún kí wí. Ojú tí ó ṣí bàbá rẹ̀ jẹ́ tí ó sì gan àti gbọ́ ti ìyá rẹ̀ kànnàkànnà ẹ̀bá odò ni ó yọ jáde ọmọ ìdì a sì mú jẹ. Proverbs chapter thirty verse seventeen says the eye that mocketh at his father and despiseth to obey his mother the ravens of the valley shall pick it out and the young eagles shall eat it. fífi ebi pa arúgbó rẹ arúgbó rẹ lo àkísà ó wá fìyà jẹ arúgbó rẹ ah, arúgbó rẹ ò mọ̀ ríbi rere sùn sí i bẹ́ẹ̀ ni ẹ̀yìn wọn yìí ni wọ́n fi ṣe bẹ́ẹ̀dì àti sùn. you now starving your parents and not providing good clothes for them to the extent they are wearing rags. do you know that once upon a time when you were a kid their bags was your bed. ìwọ lo aṣọ aláràbarà kí kiri. you are using gorgeous and flamboyant dresses about. èyí ti rí lójú rẹ. how do you feel about this. ṣé irú nǹkan báwọn yìí ó tọ́ sí àwọn òbí rẹ. do your parents in their old age deserve what you are doing to them. ronú kò pìwàdà o. think about this and change your attitude. bíbú bàbá àbí ìyá ẹni ẹ̀ṣẹ̀ burúkú òun ni solomoni ọba pè é. insulting your father and mother is a great sin according to King Solomon. Bíbélì sọ fún wa pé ẹnikẹ́ni tó bá bú bàbá àti ìyá rẹ̀ fìtílà rẹ̀ la ó pa nínú òkùnkùn biribiri. The Bible says whosoever insults his parents father and mother his light shall be quenched in the midst of darkness. Gbogbo ẹ̀yin ọmọdé ni mò ń bá sọ̀rọ̀ àti ẹ̀yin tó tójú bọ́ àti gbogbo ẹ̀yin tẹ̀ ní arúgbó. Now I am talking to all you children youths and those of you that are of age and you are having old parents to take care of. ìyá rẹ di àjẹ́. your mother has now turned to a witch. ó wá fi ẹnu rẹ pé ìyá rẹ di àjẹ́. and you are uttering out to the audible ear of your mother that she is a witch. bàbá rẹ di àgbàyà. and your father is now a useless father. ìwọ ìyàwó wo ìyá ọkọ mọ́lẹ̀. and you wife you are underrating your in-law. ìyá ọkọ rẹ kò jọ lójú. your mother-in-law you do not respect her. ṣùgbọ́n ẹ̀sán dé tán o but vengeance is at hand. ó dé lẹ́nu ilẹ̀kùn ayé rẹ. it's at the doorstep of your house. bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ kí ó lè pẹ́ lórí ilẹ̀ ayé àti kí ó sì lè dára fún ọ. honour your father and your mother so that you can live long on the earth with which God has created you and for you also to prosper. ǹjẹ́ ọjọ́ mọ̀ wípé ẹ̀mí èèyàn lè gùn èèyàn lè pẹ́ láyé kó má sì dára fún. do you know that one can experience long life yet things are so horribly harshful unto him. tó o bá fẹ́ kí ẹ̀mí rẹ gùn lórí ilẹ̀ ayé. if you want to live long on earth. tó o sì fẹ́ kó dára fún ọ. and you also want to prosper along. ìwé mímọ́ sọ pé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ kí ọjọ́ rẹ bá lè pẹ́ lórí ilẹ̀ ayé àti kí ó sì lè dára fún ọ. the scripture says honour your father and your mother so that you can live long on the surface of the earth and also for you to succeed in life life. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. bàbá wa ti ń bẹ ọ̀run. our father in heaven. ọ̀rọ̀ náà ló ti wá sí etí ìgbọ́ gbogbo àwọn èwe àti gbogbo àwọn tí wọ́n ní bàbá àti ìyá. Lord, the message has gone out into the ears of all our children, our youth, and those adults that still have old fathers and mothers. mo gbàdúrà ẹ̀mí àtúnṣe ní kankan ẹ̀yin bá ti ṣubú sínú ọ̀rọ̀ yìí kí Ọlọ́run kó fi ẹ̀mí àtúnṣe sínú ọkàn yín kẹ́ lè ṣe àtúnṣe ibi tí ẹ ti gbé ṣubú. I pray pray that the Spirit of God shall come into your life for you to adjust in the areas you have faulted so that it will be well with you. Ẹ̀yin ni ògo orílẹ̀-èdè wa yìí. For you are the glory of this our nation. Mo gbàdúrà pé ọjọ́ ọ̀la yín lórúkọ Jésù kò ní burú o. I pray for you all your future shall not be bad. Ẹ kú ọdún ẹ kú ìyèdún o. Happy celebration. Yóò sì dára fún gbogbo ẹ̀yin ìwé wa jákèjádò orílẹ̀-èdè yìí ní orúkọ Jésù Kristi. Christ. And it shall be well with all you children and you throughout this nation in the name of Jesus Christ. Mo gbàdúrà fún ilé-iṣẹ́ Fresh FM. I pray for this station Fresh FM. Kí ògo kó máa pọ̀ sí nínú ilé-iṣẹ́ ìdí orúkọ Jésù. May the glory of God continue to multiply in this station in the name of Jesus. Ọlọ́run ò sì ní fi àwọn ọmọ yín pa ilé o. And the Lord will not make your children a source of sorrow in your life. Pèmí sí nọ́mbà yìí. Call the man of God on this line zero eight zero three three two three four two eight eight. ẹni tó ń bá ọ sọ̀rọ̀ náà ni wòlíì àti ajínrere pfo wa. The preacher of this program to your hearing is prophet and evangelist P.F. Owa. Àlàáfíà ni fún yín. Àmín. The peace of God be upon you all in Jesus' name amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní nàmbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdá ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ọ̀sìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpò àwọn monday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ early morning with jesus àdúrà yìí máa ń bẹ̀rẹ̀ látàgò mẹ́fà àárọ̀ sí àgò méjì àárọ̀ ọjọ́ tuesday bẹ̀rẹ̀ látàgò mẹ́fà mẹ́fà àrọ̀lẹ́ sí aago méje lẹ́kọ̀ọ́ bíbélì máa ń wáyé nínú ìjọ wa ẹ darapọ̀ mọ́ bàbá wa nínú olúwa ní gbogbo ọjọ́ wednesday láti rí wọn fún kóhun tẹ́ ẹ bá fẹ́ rí wọn fún bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí aago kan ọ̀sán bọ́bá ní ọjọ́ wednesday sí friday ọ̀sọ̀ọ̀sẹ̀ àdúrà àgbáyípo fún onírúurú onípojìpo ènìyàn bẹ̀rẹ̀ látàgò márùn rọ̀lẹ́ sáago